hadith four three five àti four three six four three five four three six wọ́n paapọ̀ nítorí pé àwọn tí wọ́n gbà á wá àwọn méjì ni wọ́n sì gbà á wá pẹ̀lú gbólóhùn kan náà. ani aisha wa abdillah ibni abbas radiyallahu anihum. قال لما نزل برسول الله صلى الله عليه وسلم طفق يترى خميصة له على وجهه فإذا اجتم بها kàṣáfà ha anwájì yìí fàkọọ̀là wàhúwa kàzáàlìkà làánàtúlọ́hì alàlìyahudi wà nasọ̀rọ̀ ìtàkàlù kùbúra àmbìyá ihim masajid yuhadiru ma sọ́nà ọ̀hún. hadith four three five àti hadith four three six nínú kíra sọ̀híhù lìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá láti ọ̀dọ̀ Aisha àti Abdullahi ọmọ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ́lá àwọn méjèèjì sọ pé lámà nazala bi Rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tí ikú sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ òjíṣẹ́ Allah tó di pé ànábì fẹ́ jáde láyé tọ́fìkọ́ ìyá tòrọ̀hù kọ̀mí ìsọ̀tàn láhù. aláwọ̀jìhì tọ́fìkọ̀ ọ bẹ̀rẹ̀ sí ní da aṣọ tí ń pè ní aṣọ kọ̀mísọ̀ aṣọ rẹ̀ aṣọ kọ̀mísọ̀ rẹ̀ bíi kàǹpálà ọ bẹ̀rẹ̀ sí ní da aṣọ náà bo ojú wọ́n dàbò so ńgbà tó di pé ìpọ́kàkà ikú tó bẹ̀rẹ̀ ọ wá ń da aṣọ yẹn bojú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. fàyìzà ìtàmà bí a kàṣàfà á àwàjì tọ́ba ti di pé ara ẹ̀ tún ṣe bákan yóò tún ṣì kúrò lójú yóò tún dáàbò ojú padà ó ń dáàbò ó ń ṣí ó ń dáàbò ó ń ṣí lórí pé ń daṣọ́ bojú ń ṣí ojú lẹ́yìn ló ti wá sọ̀rọ̀ kan pé la'anatullahi. Alali yahudi wọnàsọ́ra ìgbẹ́jìnà sí kí ọlọ́run kó máa bá àwọn yahudi àtàwọn christians àwọn àwọn àwọn nàsọ́ra kí ni wọ́n ṣe tí wọ́n fi di ẹni èpè tí wọ́n fi di ẹni ìṣẹ́bi léwájú ọlọ́run ìtàkàlù kòbúra àbíyá ehin masajid wọ́n sọ àwọn sàárè àwọn ànábì wọn wọ́n sọ di léèsìn wọ́n sọ di ilé ìsìn ẹni tó gba àdìsí wá àwọn tó gba àdìsí wá ìyẹn Aisha àti Abdullahi wọ́n wá pàṣẹ kọ́mẹ́ǹtì pé yuhadiru máa sọ́nà òun ohun tí ń sọ yẹn ó fi ń kìlọ̀ fún àwa nípa nǹkan táwọn ṣe ni o nípa nǹkan táwọn jagunlabi ń ṣe ni o má lè rò pé táyì náà bá dánrú ẹ̀ wò ọlọ́run níṣẹ́ o. ẹ̀yin sufi ẹ̀yin náà ti di làánàtúláyà aleikum ẹ̀yin náà ti di torí pé gbogbo mọ́sálásí ó ń sufi àfi káàfa àwọn ọmọ ti kú lókù ni wọn ò ní sin síbẹ̀ àfi kí àwọn ọkọ máa ti kú ni wọn ò ní sin sí àyíká mọ́sálásí yuhaziru ma sọ́nàún ànábì ń kìlọ̀ fún ìjọ rẹ̀ nípa nǹkan táwọn èèyàn wọ̀nyẹn ṣe ni o àparò kan ò ga jù kan lọ o àfi èyí tó bá gun orí ebè télébè bá sì dé yóò kúrò mbẹ. má lérò pé àwọn ọ̀jọ́ tó ti lọ nìkan ni wọ́n dẹni ìṣẹ́bi nípasẹ̀ pípa sàré àti ilé ìjọsìn pọ̀ mọ́ra wọn o tẹ́yìn ìjọ yìí náà bá dánrú ẹ̀ wò yóò yí lọ́wọ́ o yuhazi romọ̀nsọ́nà o ó ń kìlọ̀ fún àwa ni o nítorí náà ẹ gbọ́dọ̀ sin òkú òkú àbá yín tàbí òkú ẹnìrè nínú yín. ẹ gbọ́dọ̀ sín sí àyíká mọ́sálásí. hadith four three seven àní abi hurayra radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qal qatala allahu liyahud qatala allahu liyahud. اتخذوا قبور أنبيائهم مساجد láti ọ̀dọ̀ Abu Huraira hadith four three seven nínú tírà sọ́yìlì Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá láti ọ̀dọ̀ baba Huraira kí Allah yọ́nú sí i dájúdájú ògìṣẹ́ sọ pé kọ́ tálá lọ́hùn ní yehud ṣẹ́bi lé àwọn yehudi ó ṣẹ́bilé wọn ìtumọ̀ ṣẹ́bilé ni pé ó wọn kú ònú ẹni ìkẹ́. ìṣẹ́bilé òun ni ọ̀gá èpè ìṣẹ́bilé òun ni ọ̀gá èpè tẹ́nìkan bá sọ fẹ́nìkejì pé kò ní dáa fún ọ kò ní ragbá fún ọ kò ní sanmọ́nà fún ọ sórí gbogbo tí ń wíhun ọmọ wẹẹrẹ làánà nu wẹẹrẹ làánà ní ń jẹ kò ní dáa fún lágbájá wẹẹrẹ làánà ni o torí pé gbogbo kò ní dáa fún lágbájá o ilé ayé nìkan ló mọ̀ bí ó bá ní dáa fún náà ilé ayé nìkan ló mọ̀ ìyọ́ bàjẹ́ fún tàmẹ̀dù bí ó bá bàjẹ́ fún náà ilé ayé nìkan ló mọ̀. sọrí làánà àtàyé àtọ̀run ló kó sínú. ló fi já sí pé ẹ̀sìn wọ́ọ̀nù wa ẹ̀sìn wọ́ọ̀nù wa níbi méjèèjì ẹ̀sìn ó wọ́ọ̀nù wa níbi méjèèjì kẹ́límà lánà wọ́n fẹ́ ká jìnnà sí i àfi níbi tí ẹ̀sìn bá ti sọ pé ká làánà ara wa lórí ẹ̀. bí àpẹẹrẹ tí oyún bá dájà láàrin ọkọ àti ìyàwó oyún ó dájà ọkọ ní àlẹ́ mi kọ́ ni mo ní oyún ìṣẹ́ èmi kọ́ ni mo ní èmi tí mo tí mo dé mo ti tó báyìí Lọ bá ní tó rọ́ọ̀nù ní o. ìyàwó náà ní à baálé mi ẹ gbàgbé ni à ẹ ti ṣe látòṣù báyìí ẹ ti ṣe látòṣù báyìí ẹ ti ṣe ètò ẹsẹ náà ló rí ìdí yìí ọkọ ni àníṣe òǹkọ ló ní táwọn méjèèjì bá takú délẹ̀ á nìkan wá ṣẹbi á nìkan wọ́n ṣe kí ni kí wọ́n ṣẹbi wọ́n ṣẹbi lẹ́ẹ̀ tí wọ́n bá wọn tẹni tó parọ́ bánu. ọ̀sán kò jẹ́wọ́ pé ọkọ ẹ̀kọ́ ló lóyún ju kó o fi orí gba làánà lọ. ẹni tọ́lọ́ bá làánà yọ làánà ẹ̀ láyé yọ làánà ẹ̀ lọ́run. mo wá gbọ́ pé àwọn kan nù yín tíyàwó wọn bá ti ṣẹ̀ wọ́n tàbí tí ìyàwó wọn bá ti ṣe nǹkan tí ò dùn mọ́ wọn nú látòrí èpè ni wọ́n ti bọ́ sórí làánà. ẹsẹ̀ àkọ́tán bá kọ́kọ́ gbé báyìí orí àpótí èpè ni ó gbélé ẹsẹ̀ kejì báyìí orí àpótí làánà ni ó ti dúró. eégún kan nílẹ̀ Yorùbá òní mo gbọ́ pé tó bá ti fẹ́ jáde èpè ní máa fi jáde ta ló mọ ọkọ̀ eégún náà. àbí kíni àbí pàkọ́ àti pàkọ́. ìbéèrè tí wọn bí léèrè nígbà tí mo ọkọ̀ eégún nísìnyí ni pé ta ni àáfàá àti pàkọ́ nínú yín. ta ni òun àti àtìpàpọ̀ tí wọ́n jọ ṣíà èpè tó dá sí pé ìgbàkigbà tíyàwó ẹ bá ti ṣe tó dùn ọ́ báyìí èpè ni èpè bí àtìpàpọ̀ ohun tó bí bí Yorùbá ṣe máa ń sọ náà nu wọn ní ń ṣépè bí àtìpàpọ̀. àwọn kan ti sọ fún mi pé àwọn kan ń bẹ nù yín sẹ́ tó ga sí pé wọ́n tó ṣépè ju àtìpàkọ́ gan lọ pé táwọn bá ti ṣe slightest mistake báyìí tọ́ba ni ẹlẹ́hàá ẹlẹ́hàá tó pé òun yóò fi ètè àkọ́kọ́ yóò fi lé tíyẹn bá ní kílẹ̀ sọ ah, yóò tún fi èpè míì yóò tún fi gún un àníbi ọ̀gbọ́n tẹ́ wí sẹ́ ah, àyọ̀ ni àbí tiẹ̀ fẹ́ bàjẹ́ ráúráú ni. láàyè kúnnù múmínú la àánà ànábì ní mùsùlùmí gidi kò gbọ́dọ̀ jẹ́ elépè o gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fìyàwó yín ṣépè kódà kò ga sí pé ẹ fẹ́ túká ọ̀ gbọ́dọ̀ fi ṣépè kódà kò ga sí pé ẹ fẹ́ túká sẹ́ sẹ́wọ̀n pé kèé sojúbọ̀ ni ẹ máa fi túká abẹ́kọ̀ ọ̀ tún gbọ́dọ̀ fi ṣépè kí nìdí ni pé tẹ́ ẹ bá lẹ́ẹ̀ túká lónìí tó o fi èpè sín jáde o tí ì mọ̀ bóyá ohun tó ọ̀pọ̀n láhùn o tún padà pọ́n lára rẹ̀ ohun tó olóòní kan lámọ́hùn àbá ò ti rí ibi tí àwọn kan ti kọra wọn lẹ̀ tí wọ́n tún padà fẹ́ra wọn lẹ́yìn ọdún mélòó kan ó sì ti wọ̀n lépè lọ́jọ́ bínú rẹ̀ ó ti wọ̀n lépè obìnrin tó wọ̀n ràkúnmí lépè lójú òjíṣẹ́ ọlọ́run gan àníbì ní ẹ fi ràkúnmí yẹn lẹ̀ o ẹ jẹ́ kó máa bá èpè ẹ̀ yí o ẹni tó bá gùn yóò kan sáárù o sani yìí bá ní kí wọ́n fi ràkúnmí lẹ̀ nítorí pé olówó ẹ̀fún lépè ìwọ tó wá tú obìnrin gùn padà lẹ́yìn èpè ọwọ́ ní o mọ ibi tó yí o ti ní pírọ́blẹ́mù ah, èmi ti sọ bí o ti ní pírọ́blẹ́mù fún ọ mo ti sọ fún ọ ah, mo ti sọ fún ọ báyìí o nídìí kó o wuṣẹ́ kó o tún mọ ibi o ti ní pírọ́blẹ́mù mo ti sọ bí o ti ní pírọ́blẹ́mù fún ọ ìyàwó tó o fún lépè lọ́jọ́ kìíní àná o tún padà sọ́dọ̀ rẹ̀ ọ padà sọ́dọ̀ rẹ̀ ìyẹn kan nu omi ìtúrẹ́ mo fún ìyàwó ẹ lépè rántí pé ìyàwó yìí ó bímọ fún ọ o rántí pé ìyàwó yìí ó bímọ fún ọ o nínú nǹkan àkọ́kọ́ tí máa di ègún nínú ẹbí nínú ìran èpè jẹ́ nọ́mbà one èpè ó jẹ́ nọ́mbà one bẹ́ẹ̀ òun fún ìyàwó ẹ lépè ó sì bímọ fún ọ sọ sọ́ọ̀mọ̀ pé èpè ó mú wọ gan tó gé bàbá wọn èpè ó mú ọ ọ wà ní ọ̀rọ̀ kankan mọ́ tó máa sọ tinubu bá ń bí ọ ọ yẹ kó ẹnu rẹ kámẹ́dì ti kọ́ wa bá ti kọ̀ǹtúrò ẹnu wa pé tinubu bá ń bí ọ dákẹ́ má sọ̀rọ̀ tàbí kọ́ ọ mọ̀ sí a'udhu billahi minash shaitani rajim. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم in fact akéré pọ̀ ní ṣíṣe أعوذ بالله àti kéré pọ̀ akéré gbólóhùn yẹn ló fi já sí pé ìgbàkígbà tá a bá ti rí nǹkan bínú báyìí kódà lára ọmọ tá a bí nú èpè lókù tá a máa ń ṣẹ́ ọlọ́run mọ́jọ́ ṣe wàhálà kú o àwọn náà ló ń ṣe wàhálà lé lórí àwọn ni wọ́n ń jẹ ìtọ́pọ̀jù nù wàhálà tó ń ṣe lójúmọ́ àwọn yìí náà ló tún wá ń fún lépè pé gbogbo ń tó náà lé wọn lórí kọ́mọ yọ tẹ́mi ẹ bá gùn ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ọ̀jẹ̀ nú èpè torí àwọn ọmọ wọn sọ fún wọn pé ẹnìkan ti wá bá mi rí tó ní àbú ó ní òun ò gbogbo bóun ṣe káàkiri tó kò gba tọ́ba kù díẹ̀ kọ́wọ́ òun ó tó báyìí yóò tó súnwájú ni. òun á ṣàkíyèsí pé nígbà táwọn wà ń kékeré bàbá àwọn àtìyá àwọn elépè ni wọ́n táwọn kan máa ń bára wọn jà wọ́n máa jókòó dánlóòdù èpè fúnra wọn ni tọ́ba wa jẹ́ ọ̀kan nù àwọn làwọn ṣẹ̀ báyìí ah! wọ́n máa transfer èpè ni. mo wá ní ṣé wọn ò tí ì kú ó ní wọn ò tí ì kú sórí kó o tó ṣe rúkúyà kankan kó o tó ṣe rúkúyà kọ́kọ́ lọ bá àwọn òbí rẹ̀ ná pé ẹnu tí wọ́n fi ṣépè fún yín lọ́jọ́ kìíní àná o kí wọ́n tún fi ẹnu ara wọn yẹn ṣàdúrà padà làálàlọ́hu yẹ́jì alàlákà bá a dà àwọn sèrè yìí sọ̀rọ̀ possibly ọlọ́run bá lè mú ìdẹ̀rùn wá tẹ̀lé ìnira ó sì lọ ṣe bẹ́ẹ̀ ọlọ́run sì gbàdúrà rẹ̀ láì lọ ṣe rúkìá rárá àwọn òbí ẹ̀ ni wọ́n padà ṣàdúrà fún un torí ọmọ yìí òun náà ló kù wọ́n kù àwọn gan ti wá darúgbó ìyà ń jẹ wọ́n kò rí nǹkan fún wọn. Yorùbá wọ́n mọ ewu tí ń bẹ ń bi èpè débi pé wọ́n ní èpè kì í jà lóòjọ́. ẹ̀yin àfáà tẹ́ máa ń fún ìyàwó yín lépè tẹ mọ́ fún ọmọ yín lépè ẹ lọ tú bá ẹnu tẹ́ ti fi wọn lépè ẹnu tẹ́ ti ti tẹ́ ti fún wọn lépè ẹ yá fi tọrọ àdúrà fún wọn kẹ ní pí kẹ sọ pé èpè tẹ́ ti fi wọ́n ṣẹ́ kọ́lọ́wọ́n ọba kó ṣe ní sọ́dákọ̀ fún wọn kó ṣe ní sọ́dákọ̀ fún wọn bẹ́ẹ̀ náà ni mo tún gbọ́ pé àwọn obìnrin kan náà tọ́mọ wọn bá ti ṣẹ̀wọ̀n díẹ̀ báyìí èpè ni. agaga tí àwọn àtọkọ wọn bá ní gbólóhùn aṣọ èpè ní obìnrin kan àwọn àtọkọ ẹ ní gbólóhùn aṣọ ọwa ni o ti ń lọ àbí lílọ ló ń lọ òní délé o òní padà wọnú ilé yìí o ọkọ ní kò sí ní ọ̀sẹ̀lẹ̀ wọn ò dé kò dé o ọlọ́run kádàrá pé kò ní dé o. ayé wa gbà mú pé ìwọ lọ sọ pọ́kọ̀ rí òní dé kò sì dé náà yá lọ sí o ẹ wá ná wáyé tó fi já pé èṣù sábà máa ń gbẹnu yín sọ̀rọ̀ gbogbo gbà wáyé kí ló fà ohun tó ń ṣépè lẹ́nu ìsìn ẹni tó fún lépè ó padà délé ọjà ló ń jẹ fún ọ ọjẹ ọdàlẹ ọ̀nà wọ́gán ọ wọn náà náwó sí i ẹlẹ́kẹ̀rú láàárọ̀ sì ni ọ̀wọ́n fún un pẹ̀lú bàtíà ni ọ̀wọ́n èpè fún un pẹ̀lú bàtíà ni pẹ́jẹ́kẹ́ pé ọjà ọ̀ èpè òyanjú ọ̀rọ̀ wọ́n máa ń dákùn nǹkan ni ẹ̀rí káwọn kèfèrí gan wọ́n bẹ̀rù èpè wọ́n bẹ̀rù èpè. wọ́n bẹ̀rù èpè èpè é ṣe nǹkan rẹ o ọ̀sàdúà àná àdúà àti ìgbànà ọ̀sàdúà àdúà tó ṣe gẹ̀ ó sì ìgbànà bèlèntàṣẹ́ èpè sọ̀wárẹ́ pè ó kí èpè ó jà ju kádùn lọ that is another thing about èpè kí. èpè ó jà ju kí àdóògbà lọ rísì ni pé tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè mọ̀ pé nǹkan wọn ò fi tiẹ̀ kó mọ̀ fún ọ ọlọ́run tó dá ọ ebi wọn tọrọ oore ni bí oore ni ó kó bá ìwọ ọmọ bí ó sì ní kó bá ọ ọmọ ìwọ kàn rẹ ni ọlọ́run lọ́wọ́ á mọ fáínà fáínà ó lè mọ̀ sọ̀rọ̀ yẹn fún ọ. ṣèpè orí báwọn ṣépè kan fún ẹnìkan èpè ń ọlọ́run fi dá ẹyẹ lójú ẹsẹ̀ ọlọ́run fi dá ẹyẹ ẹbú ẹyẹ àdánwò kan yóò wá fẹ́ lọ sínú sánmà wọn ò ní jọ́ra ìwọlé torí pé ẹyẹ èpè ni. wọ́n wà ní ṣebẹ́ nìkan ni wọ́n sẹ́ǹdì ẹ̀ sí ṣebí ìyàwó àfàlàgbájá ni wọ́n sẹ́ǹdì ẹ̀ sí ẹ lọ́ba kò kó sí la kọ́ má jà á. ńgbà bàbá wa dé ọ̀dọ̀ ìyàwó ń tọ̀hún tàbí ìyàwó ló fún ọkọ lépè tẹ́yẹ bá wa dé ọ̀dọ̀ rẹ̀ yọ balẹ̀ lórí láti kó sí lára ẹ̀kan sọ pé lómi ìgbẹ́yà àjẹ́ ni. ipasẹ̀ èpè ló ti di àjẹ́ ipasẹ̀ èpè ló ti dàjẹ́ ẹ̀yẹ ọba tọ́ba àdébì wa ní tọ́ba já sí pé lọ́ọ́límù ni ní tòótọ́ pé alábòsí ni ní tòótọ́ èpè yín àkóso la yóò wá máa jà á ní ọba di oró ní ọba di ìyá alágbága torótoró tọ́ka sí pé tọ́ bá fẹnu sọ nǹkan báyìí nǹkan wọn bàjẹ́ ni tọ́ bá wo nǹkan báyìí nǹkan wọn dìbàjẹ́ ni torí pé èpè yẹn ti kó sí la ó ti wá di oró sínú ara rẹ̀ ọgbọ́n ti wá di ejò oró sì lọ́mọ ejò ṣùgbọ́n tó bá lọ dá sí pé ẹni tó fún lépè òun kò ṣiṣẹ́ èpè kò wó ní tó ṣe kò tí ì tó kó o fún ní èpè ọ̀daràn ọ̀daràn orí elépèlépè ń lọ nù orí elépèlépè ń lọ. ẹyẹ ò ní lè wọnú sámà kò sì ní kó sí ẹni tó fún lépè torí pé kìí ṣe vọ́límù ìṣalábòsí lórí ọ̀rọ̀ náà inú òdì sì ń bí ọ bó o ṣe fẹ́ fi àárọ̀ ṣiṣẹ́ tó o fẹ́ fi ọ̀sán yí dànù èdè ẹ̀ ló mú ọ tó fi gá sí pé ọmọ ju èpè lọ èpè wọn á padà sí ọ̀dọ̀ onítọ̀hún final destination ẹ̀ nìyẹn o ibi tí ó máa parí ìrìn àjò ẹ̀sìn nìyẹn wọn náà wàá wò ó ọ̀fẹ́ yàwó ìgbéyàwó yìí ti ń lọ bí ọdún márùn-ún ìgbéyàwó yín ti ń lọ bí ọdún mẹ́wàá ó ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti ń lọ bí ogún ọdún adli la fi rí ọ̀sẹ̀ kan tó fìyàwó ẹ̀ ṣépè adli báyìí la fi wá rí ìwọ ló sí o ìwọ ló sí ó fìyè sí ni tí wọ́n gan bá jókòó pé last week ṣé mo fún yàrá gbága lépè bẹ́ẹ̀ ni mo fún lépè ńgbà tí ó tètè gbóúnjẹ dé mo ní kò ní dáa fún ọ sọ yẹ kó ọmọ fífi pọpọ àmì báyìí nígbà tí muhadamu bẹ̀rẹ̀ ó dàbẹ̀ ni pé èpè ni méjì láàárọ̀ báyìí mo rántí mo rántí pé olórí burúkú sọ̀rọ̀ ní dìde ńlẹ̀ ọlọ́run ìyà ẹni òfò èyí ti rí nítorí ọlọ́run èyí ti rí àá èpè ti pọ̀ jù èpè ti pọ̀ jù ẹ máa ṣe àwòzù bì láì tíyàwó rẹ̀ bá ṣe é jí fi ilẹ̀ mọ́ jí kò parí bí káwá wẹ̀ tí ó dùn tó ọ̀bá jí tó bá pẹ́ tó jí táìmù tó bá jí sí lọ́nà tí ó kírun nù oúnjẹ tiẹ̀ ni ó létí so invariably nítorí oúnjẹ tiẹ̀ gangan ni ló fi ká ọ láà.